àti gbogbo àwọn tàbíìn àti gbogbo àwọn tàbíìn tàbíìn àti gbogbo àwọn tó bá ń tọ ìlànà àwọn wọ̀nyí tí ti di ọjọ́ ìgbìmọ̀ àkìyàmà akíra kúlúkúlú wa sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. ترى فتح المجيد شرح كتاب التوحيد في أمانكا من أبو الجمعة àti kúrò níbi ọ̀rọ̀ nípa bí ọlọ́wọ́n bá ti anábì sallallahu alaihi wasallam bó ṣe gbé ọ̀rọ̀ nípa nípa ìmọ̀ lọ síbi sáré lọ́lẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́n ọba báwo ni tẹ̀síwájú ṣe rí àwọn tó ṣe pé kìí ṣe ọlọ́wọ́n ni wọ́n ti wá ń pè níbi sàárè ọ̀rọ̀ yẹn náà ni à ń bá lọ tí àti kàtá torí tí a kà lónìí òun náà ni ibi tí ó jẹ́ ìgbẹ̀yìn níbi báàbù yìí tó ṣe pé alimami ahmed àwọn ni wọ́n gba hadith sí sheikh muhammad ibn abdulwahab rahimahullah tó fi ṣẹ̀rí òun náà ni hadith yìí. ابن مسعود رضي الله عنه إن من شرار الناس من من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجد نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله والأحمد بسند جيد عن ابن مسعود مرفوعا إن من شرار الناس إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجد ورواه أبو حاتم وابن حبان في صحيح وقال قوله إن من شرار الناس بكسر الشين دم الشرير قوله من تدركهم الساعة وهم أحياء أي مقدمتها كخروج الدابة وطلوع الشمس من مغربها وبعد ذلك ينفخ في الصور وبعد ذلك ينفخ في الصور نفخة نفخة فزع قوله والذين يتخذون القبور مساجد معطوف على خبر على خبر إن إن في إن في محل النصب على عملية استغلال العامل أي وإن من شرار الناس الذين يتخذون القبور مساجد أي للصلاة عندها وإليها وبناء المساجد عليها وتقدم في الأحاديث الصحيحة أن هذا من عمل اليهود والنصارى وأن النبي صلى الله عليه وسلم لعنهم على ذلك تحذيرا للأمة أن يفعلوا مع نبيهم وصالحيهم مثل مثل اليهود والنصارى فما رفع أكثرهم بذلك رأسا بل اعتقدوا أن هذا الأمر قربة لله تعالى وهو مما يبعدهم عن الله ويضللهم عن رحمته ونصرته والعجب أن أكثر من يدعي العلم ممن هو من آل الأمة لا ينكر لا ينكرون ذلك بل ربما استحسنوه ورغبوا في فعله فلقد اشتدت قربة الإسلام وعاد المعروف منكرا والمنكر معروفا نعم اللهم بابنا نعم باب ما جاء أن الغلو بسم الله الرحمن الرحيم باب ما جاء عن القلوب في قبور الصالحين يصيغها أوثانا تعبد من دون الله روى مالك في المعطى أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم لا تجعل قبري وطنا يعبد اشتد غضب الله على قوم اتخذوا قبور أنبيائهم مساجد روى مالك في المعطى أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم لا تجعل قبري وطنا يعبد بشد غضب الله على قوم اتخذوا قبور انبيائهم مساجد هذا الحديث رواه مالك مرسلا عن زيد بن اسلم عن عطاء يسار ان رسول الله صلى الله عليه وسلم قال الحديث ورواه ابن حبيب شيبه في مصنفه في مصنفه عن عن ابن عجلان عن زيد بن اسلم به ولم يذكر عطاء ورواه البزار عن زيد عن عطاء عن عبد السعيد الخدري مرفوعا الله سبحانه وتعالى لا أول الكمال أول يباتي بكي ينيا تير نيابو كبوش لهم قوما أول يوافو òun náà ni ọba tó ṣe pé la yansa wala yaghfal kìí gbàgbé wala yukhti kìí sì ṣe àṣìṣe ìjọba ní àkíyèsí pẹ̀lú ibi tí a kọ́ sínú tírà náà a ti ìgbàgbé ṣẹlẹ̀ nípa pé ibi tí lónìí kìí ṣe pé ìbẹ̀rẹ̀ tí a níbi kí o ní a pọ̀ mọ́ bí ká ti bẹ̀rẹ̀ ní nǹkan bí ìjẹ́dógún náà ní tí a ti bẹ̀rẹ̀ lónìí gangan òun náà ni báàbù máa jẹ́ ànàmọ̀lówó ti kọlóore sọ̀lẹ̀hìn ìfọ̀yìrò àwòfáànà tó ìbálú min dunillah sheikh muhammad bin abdul wahab rahimahullah gẹ́gẹ́ bá ti mọ̀ ipe gbogbo gbà ni ọ̀rọ̀ máa ń lọ sí ọ̀dọ̀ wọn látara pé àwọn náà ni wọ́n gbé síra yìí kalẹ̀ láti fi pe àkíyèsí àwọn nǹkan tí ń jẹ ẹbọ tí àwọn èèyàn ń ṣe ní àwùjọ wọn tó wá ṣe pé àdánwò náà wá kárí gbogbo àwùjọ mùsùlùmí pé kí gbogbo tí ẹ bá ti wá ń ka síra yìí yóò wá dàbí ẹni pé Sheikh Muhammad ibn Abdul Wahhab wọ́n ń bá yàn gbé ní àwùjọ yẹn ni níbi báàbù tí a fẹ́ kà lónìí yìí wọ́n ní pé máa jẹ́ àwọn ẹ̀rí àbí àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam an al-ghuluwa fi quburi salihin ipe ìṣàṣejù nípa sàárè àwọn ẹni rí ìkọjá àlà ìpọ́n sáré ìlélápọ́njú sáré àwọn tá ẹni rí ni wọ́n ìsọ̀yírò ha àwòsánẹ̀ yóò padà sọ sáré yẹn di òsání tó ìbẹ́dù mìndú nìlá táwọn èèyàn padà sin máa sin tí wọn ò ní sin ọlọ́run ọba mọ́ àdíkán máa sin pẹ̀lú ọlọ́run ṣe tábá ní wọ́n ń sin wọn ní sin ọlọ́run ọba mọ́ ẹlòmílẹ̀ mọ́ gbé bó ni wọ́n ti wá mọ́ ẹsẹ̀ sáré tó ní sin ọlọ́wọ́ bá mọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ráìtì ni torí tí yẹn bá ti ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run tó ń tọ̀ wọ́n gbàgbé tó ń tọ̀ wọ́n bá ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zàká tí ń lọ Mẹ́kà kọ́ gbàgbé pé òun gbàwẹ̀ òun kírun nǹkan yẹn ọ̀kan nìkan náà lọ́wọ́ bó recognize ní ṣe ẹ bọ́ náà lọ́wọ́ gbà pé ẹbọ òun èdú pẹ̀lú nǹkan mi ẹbọ máa ń lé gbogbo tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ nínú ẹ̀sìn ni sùnà tó bá ní yóò tó ìbádù min dunillah wọ́n máa ń sìn wọ́n òun ní lọ́lọ́run bá sìn wọ́n kódà bí wọ́n bá ń sin lọ́hùn náà papọ̀ mọ́ ẹbọ ẹbọ lè gbogbo ẹ̀ lọ yẹnyẹn ni ẹbọ bá gbogbo ẹ̀ jẹ́ la in ashrakta la yahbatanna wọ́n ní pé ẹbọ òun máa ń ba gbogbo iṣẹ́ mọ́yàn lọ́wọ́ jẹ́ ni náà ló ti ṣe pàtàkì ló ṣe kókó fún gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó fẹ́ ṣe wáàsí tó bá mọ ibi tí wáàsí ti ń jẹ́ dáhàwà ti ń jẹ́ al-Islam tó bá mọ ibi tí ń lọ kò gbọdọ̀ ní òsìntọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ tàwọn kéèsì kò gbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ tawhid kódà àkọ́kọ́ nǹkan yẹn náà lọ kí n kọ́kọ́ tẹnu mọ́ kí n máa sọ àmọ́tẹ́ bá wò ọ̀rọ̀ tawhid kódà àwọn afẹ́sìn gan ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ wọn lóríṣiríṣi wọ́n ní fihi al-khusuma ibẹ̀ nìjà ti máa ń ṣẹlẹ̀ ibẹ̀ ni ń bú wa yóò sì bú wọn ti máa ń ṣẹlẹ̀ bọ̀tí tura ti ń ṣe kíní kan tí wọ́n sọ pé nǹkan yẹn àìsí bẹ́ẹ̀ kò bá mú kódà bó dákọ̀ rẹ̀ yóò lóhùn ní ń bá wí àwa ní ń bá wí títí ní jẹ́ dáwà náà lélẹ̀ yìí jẹ́ dáwà nù òun ni kó ṣe pé téèyàn ń ṣe pàtàkì jùlọ nǹkan tó bá burú tó yẹ kó lè kó báyàn ó lè ba gbogbo àlámọ̀rí ẹ̀sìn yàn jẹ́ olófà anabi sallallahu alaihi wasallam gbogbo ọdún mẹ́wàá àkọ́kọ́ tánàbí lò

ni ò fi sí ìrun lẹ́yìn ọdún mẹ́wàá lọ́ẹ̀sọ̀ wá ṣe Isra wal Mi'raj lọ́ẹ̀sọ̀ wá bẹ̀rẹ̀ ọ̀ràn báyìí ní bí tàwọn sílé náà nù tọ̀ ẹ jẹ́ ká wá bira pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n fi ń ṣe ẹ̀sìn tán láwọn ń ṣe Islam lọ́dún mẹ́wàá hàn tawhid ń pè wọ́n sí pé kẹ́mi wọn kó mọ́ kò níbi ẹbọ gbogbo tí ń jẹ́ bọ́ ọdún mẹ́wàá lànà yìí tí ó sì nǹkan kan ní ìlókun súnà ní kí wọ́n á jáde kí wọ́n ní ọ̀rọ̀ tàwọn ṣéèdì kì í sin tá máa sọ àyàn sọ ò ó ń tọ̀ ń fẹ́ da ẹ̀sìn wú ó tọ̀ ń fẹ́ ba ẹ̀sìn jẹ́ ẹni máa ń sọ bẹ́ẹ̀ tó ní pé bí ọlọ́wọ́n bá ṣe gbé kalẹ̀ nu ó ní wàá máa àlùfáàmà wà ó ní walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut gbogbo àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan àmọ́ ẹ̀rọ ń sẹ́ ibi káwọn èèyàn kan sí lọ́run yẹn ni pé tawhid wàṣẹ́ ní bó tààbùt kan jìnà sí kan jìnà sí ìmọ̀sìn òsà ìtumọ̀ tánàbì sallallahu alaihi wasallam náà gbé wá náà nù gbogbo ọdún mẹ́wàá kí ni máa sọ fún wọn pé ènìyàn qulu la ilaha illallah tuflihu níbi riwaya mi qulu la ilaha illallah tanju ẹgbàá la ilaha illallah kẹfìlà nítànàbí ariwo tó pa láàrin ọdún mẹ́wàá nù gbogbo àlàyé tí wọ́n ní ń ṣe pẹ̀lú la ilaha illallah náà lànàbí sọ̀rọ̀ sọ́lá ní ṣe ọdún mẹ́wàá yẹn ṣe fún wọn ọdún mẹ́wàá ó dídí ọdún mẹ́wàá tó náà lànàbí fi ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tawhid tó ní pé Muhammad ibn Abdul Wahhab rahimahullah wọ́n ní rawa Malikun fil Muwatta wọ́n ní hadithi wa nínú Muwatta imam Malik rahimahullah àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ ìjáde anna Rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n ní annabi sallallahu alayhi wa sallam qal ó máa ń sọ pé Allahumma ọlọ́run o la taj'al qabri wathanan yu'badu pé mo bẹ̀ ọ́ má mi sàárè mi ni ànábì sallallahu alaihi wasallam mọ́jẹ́ kí sàárè mi kó di òsà yóò ìbádù táwọn èèyàn máa wá sìn ànábì ó ní ishtadda ghadabullah ìbínú ọlọ́run ọba lágbára ala qawmi ittakhadhu qubura anbiya'ihim masajid fún àwọn ìjọ tó ṣe pé sàárè àwọn ànábì ọlọ́run ọba wọn làwọn sọ dìbí tí wọ́n ti ń jọ́sìn anabi náà wá ń pariwo torí pé anabi sallallahu alaihi wasallam kò fẹ́ kí ìbínú ọlọ́run ọba kó ṣẹlẹ̀ sí àwọn àlẹ́hùnmá kò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ di igbákejì ọlọ́run gbogbo ọ̀nà lànàbì sallallahu alaihi wasallam ní fi máa ń tó bá link okùn tó bá fẹ́ wá síbi pé tí wàá fẹ́ fi anabi ṣe dédé ọlọ́run ọba anabi máa ń gé okùn yẹn ni pé hmm, hmm, hmm. kódà tó wá ti pé ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ ẹnu lásán lójú anabi sallallahu alaihi ní àwọn sọ̀hábà tí ànábì bá ti rọra kíyèsí wípé ìfẹ́ fi mí ṣe dèbí ọlọ́run lẹ́nu ìfẹ́ dánwò yìí ànábì rọra gèrè sotori tí yẹn bá ti fi ẹnì kankan ṣe dèbí ọlọ́run tẹ́nìyẹn náà bẹ́ẹ̀ lè gbà ń tọ̀hún dóṣà níta sọ̀rọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ níyì ẹ sọ mí dóṣà ẹ sọ mí ọlọ́run ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ومن يطع الله ورسوله فقد فاز ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run tó tẹ̀lé ọlọ́run ó ń tọ̀rọ̀ bí ó jèrè èyí òun ànábì gbọ́ ọ wá tó ní wàmẹ́n àtọ́ wàmẹ́n àìsọ́hùmà wàmẹ́n àìsọ́hùmà ẹni tó bá wá ṣe àwọn méjèèjì ẹni pé ọ wá ọ dákọ̀ ànábì pẹ̀lú arọ́pò orúkọ yẹn kí pronoun ó dá ọkọ ọlọ́run náà pẹ̀lú arọ́pò orúkọ yẹn kí pronoun domir náà ló wá lò fún àwọn méjèèjì domir yẹn méjì ẹni tó bá ṣe àwọn méjèèjì wàkọ̀dé xọ́ọ̀bà wà xọ́sẹ̀ tó ń tọ̀ ń sófò ó sọ́ọ̀tì ẹ̀rí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ láńlá ni àmọ́ anabi sọ̀rọ̀ sọ́lá rọra kíyèsí tawhid kan níbẹ̀ ń anabi ní káì bíi sẹ́lẹ̀ xọ́tì bọ̀ àǹtí anabi ní oúnjẹ kúsọ̀ ní ọ́ àtẹ̀jálóní nìdẹ́n ma Allah tó fẹ́ sọ mí di ẹgbẹ́ ọlọ́run ni nítorí ẹ̀kọ́ sọ ní pé wà mẹ́nà àṣọ́lọ́à wà rasulahu kọ́ yan méjèèjì bó ṣe yan títà kọ́kọ́ rùn tó ní pé anábì sallallahu alaihi wasallam ìwà ń pariwo yìí àsìkò tí ikú rẹ̀ ń súnmọ́ ni ìsìn bẹ ọlọ́run ìtùwà tó ń bẹ ọlọ́run ìtùwà tó ń fi ìbẹ̀rù sí àwọn àlèhùnmọ̀ lẹ́mìí àwọn tó ń gbọ́rọ̀ ń wípé ọ̀rọ̀ tí ń sọ yìí kìí sọ̀rọ̀ lásán wò wọ́n ní hadha al-hadith sọ̀rọ̀ àwọn malikum mursalan an zayd ibn aslam yẹni pé an ata ibn yazar yẹni pé hadith mursal ni yẹni pé an zayd aslam ndí yá hadith mursal ni hadith ti pé tàbí'í lọ́gbà wa àmọ́ kò ní líǹkì ọ̀rọ̀ yẹn dé yóò wá fò sọ̀hábà yóò lè gbé wá látọ̀dọ̀ yóò sọ pọ́dọ̀ ànẹ́bí sọ̀rọ̀ sọ́làm ló ti gbọ́ ń bẹ́ẹ̀ náà àwọn tàbí ẹ̀rù mi tó ṣe pé mùsàlù wọn ẹ̀sàlù wọn lílò náà ni so wọ́n ní látọ̀dọ̀ àìtọ́ òbùn yẹ̀sáàrù náà ti gbà wá ní anna Rasulullah sallallahu alaihi wasallam wọ́n wá sọ عن ابن عجلان عن زيد بن أسلم به ولم يذكر عطاء ودق عطاء به ورواه البزار عن زيد عن عطاء عن أبي سعيد الخدري مرفوعا يعني في أقل واني رفوعا ما بوشي واني موطا واني مرسل أقل واني نتتي بزار مسند بزار أقل واني واني مرفوع وطبعا سيكي حديث نيه ẹni tí ojú rẹ̀ ọba tó ọ̀rọ̀ hadith gẹ́gẹ́ bí ọlọ́run sì ní kí ojú sheikh eh, abdulrahman hasan ali sheikh tó ń ṣe ṣáríhù hadith yìí ojú tí wọ́n tó gbọ́ ọ̀rọ̀ hadith yẹn àmọ́ láti fi ṣàlàyé ipe bí alimami muhammad bin abdulwahab rahimahullah báwọn ṣe mú wa rẹwáyà táwọn mú wa yìí rẹwáyà mursalu ni so ẹlòmí lè wá fẹ́ fọ́ tirẹ̀ ipe hadith mursalu ni a lè lò so ní sheikh fi wá mú marfu rẹ̀ wá tóun bí ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ike káfílì mọ̀ pé hadith yìí hadithun sahih iná ni walahu shahidun an imam ahmed bi sanadihi wọ́n ní kọ́dà hadith yìí ó tún ní hadith mi tó jẹ́ shahid fotona tó sẹ̀rí rẹ̀ látọ̀dọ̀ imam ahmed rahimahullah an suhail bin abi salih an abihi an abi hurairata rafi'u yẹn ni pé òun náà tó ń jẹ́ mọ̀fó látọ̀dọ̀ Abu Huraira kìí ṣe Abu Sa'id nìkan ni ọgbà ṣìṣì wa bó ṣe wá wá ni pé Allahumma la taj'al qabri wathanan la'ana Allahu qawman ittakhadhu qubura anbiya'ihim masajid ife anabi sọ pé ọlọ́run o olúwa o má jẹ́ kí sàárè mi má jẹ́ kó di òòṣà táwọn èèyàn máa wá wá bẹ́ẹ̀ tí wọ́n máa wá bọ ọlọ́run má jẹ́ kó di bẹ́ẹ̀ o torí pé kí ni ìbínú ọlọ́run ọba ṣẹlẹ̀ ìgbéjìnà sí kí ọlọ́run ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó ṣe pé wọ́n sọ sàárè àwọn ànábì ọlọ́run di dìde ìlújọ́sìn qawluhu rawahu Malikun fil Muwatta wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé Imam Malik ló gbà wá nínú Muwatta wọ́n fi ṣàlàyé gẹ́gẹ́ ti mà wípé ìṣesí Sheikh Abdulrahman Hasan Ali Sheikh rahimahullah oníkẹ́ tó bá ti ń sọ̀rọ̀ kan wọ́n mú ẹnìkan wá wọ́n máa ń sábà mú tarjama wa mu'jazan wọ́n rọra mú wa níwọ̀n bá díẹ̀ wọ́n ní wọ́n imaamu malik wọ́n ní imaamu malik bin anas bin malik bin anas bin abi amir bin amru al-asbahi abu abdullah al-madani imaamu dar al-hijra wa'il ahimmat al-arba'a yẹn ni pé òun náà dar al-hijra òun náà ni ọ̀kan nínú àwọn àfa àwọn ìmọ̀ mẹ́rin tí wọ́n gbajúmọ̀ wà áhàdú al-muttaqina lil-hadith ọ̀kan nínú àwọn tí àdíìsì dá wọn lójú ẹni pé tí wọ́n mọ̀ nípa àdíìsì Ànábì sallallahu alaihi wasallam hatta qala al wọ́n fẹ́ mú àwọn sànáà sànáà Imam Bukhari لولي مام مالك وانو من أفضل حسانيد مالك أن أصح الأسانيد أصح الأسانيد مالك عن نافع عن ابن عمر ولكن سند كل لا فياج أصح الأسانيد تبع سند كل لا فياج هنا نتبني عن مالك عن نافع عن ابن عمر وأن مات من مالك أكو من سنة تسعة وتسعين ومئة ní ọgọ́rùn-ún kan àti àádọ́rin àti mẹ́sàn-án yẹni pé one hundred and seventy nine lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ṣe é yọrọ tán ọ̀gáná mawliduhu wọn ní bíbí tí wọ́n bí ọjẹ́ sanata thalatha wa tis'in ọjẹ́ ọdún one hundred and thirty one and ninety three lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam kú tán wàkìlà arba'a wa tis'in ọ̀kan ní ọgọ́rin àádọ́rùn-ún àti mẹ́rin ni wàkọ́lá alwaqidi balaga tisa'in sana alimamu alwaqidi àwọn ní imamu mẹ̀yẹ̀ni maliki wọn lò nǹkan bí 90 years láyé kò tó di pé wọn rahmatullahi alayhi qawluhu tọ́ ọ̀rọ̀ tí anabi wa sọ pé Allahumma la taj'al qabri wasanan yu'badu ipe ọlọ́run o má sọ sàárè mi di òòṣà táwọn èèyàn máa wá sìn laqad istajaba Allahu du'aahu wọ́n ní àdúrà yẹn ọlọ́run ọba gbà dájúdájú ọlọ́run gba àdúrà wọn bá nẹ́bí ṣe tọrọ yẹn gangan ọlọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ qala ibn qayyim imam ibn qayyim sọ báyìí pé rahimahullahu ta'ala yẹn ni pé táà fi mọ̀ yẹn ni pé ọlọ́run mọ́ sọ sàárè mi di òsà iná lọ́fà níjọ́ tí ẹnìkan tí lára àwọn èèyàn tó wá sí ziyara sàárè anabi sallallahu alaihi wasallam kó tó di pé wọ́n mọ̀lẹ́ sí bí ojú kótókótó tó wà ń bẹ̀ ẹni wọ́n ń narùn síbẹ̀ ni wọ́n ń pariwo ẹni tó wá jẹ́ Hasan ẹni tó jẹ́ ẹni Ali ibn Hasan ibn Ali radiyallahu anhu ọwọ́ ni Hasan ibn Ali òun ló wá jù òkú kalẹ̀ bẹ́ẹ̀ni yẹn ti ń sọ pé aláwọn sọ́lẹ̀ aláwọn amẹ́kíníkà sáàlẹ̀ wọ́n bá ní kaláwọn àà wọ́n sọ fẹ́ni yẹn pé káì ipé mọ́ pariwo abi mọ́ gbọ́ bàbá mi yẹn kí mọ́ gbọ́ lọ́rọ̀ bàbá mi tó jẹ́ Hasan anjẹ́dì látọ̀dọ̀ bàbá mi tó jẹ́ sallallahu alaihi wasallam ẹni ẹ̀ sọ́lọ àìlẹ́yìá ẹ̀yẹ́sùmá kúntùm pé ẹ máa sàṣàlátù fún gbogbo tẹ bá wà gbogbo tẹ bá ti wà náà lẹ́sìn máa sàṣàlátù fún torí pé wà inna salatakum tablughu ní ẹ̀yẹ́sùmá kúntùm gbogbo tẹ bá ti wà tẹ bá sàṣàlátù àṣàlátù ọmọ bá mi kò nídìí kẹ wá wá kẹ mọ hmm. àmọ́ wọ́n ti dẹ́rú ọ̀rọ̀ ànábìbá amẹ́kẹ́mọ́ sọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam fún ẹgbẹ́ tánàbí rí ní kí wọ́n má gidi ń tọ̀ ẹ̀mí ibú ní bẹ́lẹ̀ ní ẹ̀ tẹ̀lé tó bá lẹ́ni eré tó lẹ́ni ìbẹ̀rù ọlọ́run tó bá ti ń sọ fún pé anẹ́bí ah, ò fẹ́ kí ní yìí ẹgẹ́rù ọba yẹn kí n sọ̀rọ̀ ah, káwọ́tì Al-Imam Ibn Qayyim wọ́n wá ní láti gbà yẹn tánàbí sọ̀rọ̀ sọ́lá mu ti tó ti ní pé ọlọ́run o àdúrà tó ṣe ọlọ́run gba àdúrà wọn. wí ọjọ́ ṣe wá ń lọ náà ni ìsọ ọlọ́run ọba nísàǹgbà àdúrà wọn ní òjì kí àdúrà wọn kò yẹ kódà dàsìkò yìí di àsìkò táwa yìí ẹni tó bá ń sọ fún yín pé òun dé sàárẹ̀ ànábì òun rí sàárẹ̀ ànábì báyìí ẹ sọ fún tọ̀ pé òkúrọ́ ni ẹ sọ fún pé òkúrọ́ ni tó bá ní mo dé Madina mo fojú kankan bá rí ànábì gangan báyìí òkúrọ́ ni ọ ẹ sọ fún pé alájà irọ́ lẹ pa tẹ́pálá jìnnà kẹ́lẹ́ alájì ẹ̀rí ẹ̀rí Imam Ibn Qayyim ó ní fàájábà rabbul alamina du'aahu wà ahatahu bi thalathatil judrani hatta hatta ghadat arja'uhu bi du'aahihi fi 'izzatin wa himayatin wa siyani imam ibn qayyim ó ní fàájábà rabbul alamina du'aahu àdúrà tánàbí ń ṣe yẹn ọlọ́wọ́n sì gbàdúrà yẹn wà á xaatọ̀ wù bí sẹlẹ̀ sẹtìrì jùdìránì ń wá fira kirika mọ́sálásí sàárì ànábì sẹlẹ̀ sẹtìrì jùdìránì ògiri mẹ́ta náà ni wọ́n mọ̀ sí i tó yẹ ni pé ànábì sallallahu alaihi wasallam ìgbà tá ànábì kú ó ti clear pé àwọn sọ̀hábà ìdààmú bá wọn ń bẹ nínú tàn tí mo láwàá sí ànábì sí báyìí ìgbà tó ń fa ọ̀rẹ́ lọ àdìsí ẹlẹ́mẹ́nu mú àtọ́ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ni Abubakar dé radiyallahu anhu wọ́n á ní òun gbọ́lá tó lọ anábì sallallahu alaihi wasallam kíkó níbi àwọn anábì ọlọ́wọ́n ọba ibi tó bá kú sí ilẹ̀ náà ni wọ́n máa ń sin wọ́n sí so anábì sallallahu alaihi wasallam sì kú sínú yàrá Aisha yàrá Aisha sì ní ẹgbẹ́ mọ́sálásí anábì sallallahu alaihi wasallam náà lọ wà kì í sì pé nínú yàrá ọ̀tọ̀ mọ́sálásí ọ̀tọ̀ àmọ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam gan ibi kéèyàn ó jáde ní olé kéèyàn ó sì wọ ilẹ̀ ìgbà tó wáyé apẹ pé wọ́n sin ànábì sallallahu alaihi wasallam sínú àyè yìí tó à ń ṣàrí ọlọ́ọ̀ àníyá kọ́lá mọ́ gbọ́ kẹnu rédíò ní òní ó ní tọ̀ káwọn ọmọ kírun ní mọ́sálásí náà sìnkú sí ó ní òun rèé o ó láwọn àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ilé Aisha ni wọ́n sin ànábì sallallahu alaihi sí ó ní Aisha àwọn wá gbọ́ pé Aisha kékeré eh, ó wá ní Aisha máa ń kírun ní yàrá òun kalla wa hasha ìyálà yàrá ni ẹ wá wo àbò sí tí ẹni òun ṣe fílẹ̀ ara rẹ̀ ó kó ti Imam Muwatta àwọn kó ti Imam Malik Muwatta Imam Malik òun náà ló náà ló náà ló sì ṣe ẹ̀rí rẹ̀ níbi pé wọ́n sin ànábì sílé Aisha ọ̀rọ̀ Imam Malik ti tán bẹ̀yẹn yẹn ọ̀rọ̀ àfáà kan tó ń dá àbòsí ti ẹ̀ka ilẹ̀ tó fẹ́ sọ pé yẹn lè máa kírun nínú sàárè ọwá ń kà bí ẹni pé ọ̀rọ̀ mọ́ mọ́lẹ̀ kìlọ̀ ń kà tòyìn kan rẹ́rìn níṣẹ́ ń gbọ́nu mọ́tò ní pé ẹwọ àwọn ọkùnrin alábòsí tí wọ́n yẹ kó dájú pé àdìsí tán yà yín o àmọ́ ṣé orí nínú mú àtọ́ pé Aisha radiyallahu anha ìmọ̀ wá ń kírun nínú sàárè òun ní tó ṣẹlẹ̀ ní pé ní tó rìnlẹ̀ ní pé Aisha láéláé kò jẹ́ torí pé ó ti yé wọn ó ti hàn sí wọn àyíṣe yìí sọ ló dùn kìsẹ̀ nítorí ọ̀gbọ́n ẹ̀sìn yìí tó òun ni pé lẹ́yìn náà yàrá yẹn yàrá tó fún gan ni tó yẹ pé àyíṣà gan ròyìn rẹ̀ wípé tí Ànábì sallallahu alaihi wasallam gan tí ń bá yẹn náà fílà tó ń bá nà ẹsẹ̀ ẹsẹ̀ òun gan Ànábì ó fọwọ́ gbá òun ní ẹsẹ̀ ló ń wà kásẹ̀ kú kò síbi tó wọn kásẹ̀ sí tí Ànábì bá fẹ́ yẹn náà fílà láti pé kí kóhun sùn gbọ́ọ̀rọ̀ kálẹ̀jú sí mọ̀ yẹnà fílà tiẹ̀ náà ànábì máa ń fọwọ́ gbà wọn lẹ́sẹ̀ ni wọ́n tó wá kásẹ̀kù tálẹ́jú bá tó dìde sókè wọ́n tó nẹsẹ̀ ń padà tó bá fẹ́ forí kalẹ̀ yóò tó gbà wọn lẹ́sẹ̀ wọ́n tó kásẹ̀kù fún un so ilé yẹn ilé yẹn fún so ìgbà tí wọ́n á sèkó síbẹ̀ tán mo yóò tó wá máa kírun bẹ́ẹ̀ náà so lè fi mọ̀ pé láàdì náà tó wá gbẹ́ síbẹ̀ o lè fi mọ̀ pé rọ́gbà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kò ní ẹsẹ̀ ńlẹ̀ ni bí mo fẹ́ lò wọ́n gan ni pé lẹ́yìn ìgbà tó wá di pé musa ìlú ń pọ̀ náà lọ́kàn nínú àwọn tó ń jẹ́ àwọn kòlàfà náà tó padà wá jẹ́ kòlàfà bóyá lẹ́yìn ìgbà bóyá lẹ́yìn nǹkan bí ọgọ́rùn-ún bóyá mẹ́rin ọdún àdín kankan lẹ́yìn bàtà ní sọ̀rọ̀ sọ́lá mọ̀lọ́ kan náà ni wọ́n á ní àfẹ́ ìsìn di mọ́ṣáláṣí wọ́n wá ń fẹ́ mọ́ṣáláṣí òun wọ́n wá fẹ́ débi ọ̀kankan bíi sàárè wàlídìbò ní mọ̀lúwà nìyẹn. Eh, Walid bin Abdulmalik bin Marwan òun ni ó wá fẹ́ débẹ̀ ìgbà tó fẹ́ débẹ̀ ó wá tó fẹ́ mọ́sálásí síwájú ó fẹ́ sí ẹ̀yìn kò í ṣe pé bóyá sàárè yẹn wọ inú mọ́sálásí àmọ́ wọ́n fẹ́ díẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀tún tòun ti bẹ́ẹ̀ náà wọ́n wá tó máa ń fi ipe a ah, káwọn èèyàn máa wá bẹ́ẹ̀ ó ti wọ́n sẹ́gbẹ̀ẹ́ ó ti súnmọ́ ọ̀tá tòun ti bẹ́ẹ̀ náà kọ́mọ́dé káwọn èèyàn tó wá mọ́ wá tó lọ lè tó pàwọn tó mọ́ débẹ̀ lẹ́tọ́ wá tó wá mú pé ẹjẹ́ ká tó mọ́ fẹ́ǹsì mẹ́ta náà ni mọ́mí kọ́ yìí wọ́n ṣàlàyé yìí ipe wọ́n fi fẹ́ǹsì mẹ́ta sí lẹ́yìn yàrá ilé eh, ògiri ilé Aisha wọ́n tó wá tó mọ fẹ́ǹsì mẹ́ta kùn tó látara pẹ́ nìkan kò ní lè dúró kó ní pé ibẹ̀ ló ń kírun sí àwọn kọ́nà kò jẹ́ ọkọ́ sí ní yíya kébìlà náà ẹgbẹ́ náà lọ́wọ́ so onípẹ́kẹ́ ní kó dé kọ́ wá ní à ah, pé mọ́sálásí ànábì nínú ẹ̀yìn eh, sàrí ànábì nínú mọ́sálásí lọ́wọ́ àwọn ọ̀rọ̀ hmm so òun ni pé anabi sallallahu alaihi wasallam bí ó ṣe bẹ lọ́hùn pé májíkà yìí ó lè máa wáyà yín wá sẹ́bọ bẹ́ẹ̀ lọ́hùn sì gbàdúrà náà wọ́n mọ di síntẹ́ bá débẹ̀ ẹni tó bá fẹ́ débi sàárè wọn báyìí tí ìbá ti fọ́ kàn dúró kó ṣe assalamu alaikum lọ́kàn kan bẹ̀ náà ni àmọ́ tó bá ti rí pé tí ọmọ ṣe yá Rasulullah gíní kàrí gíní ẹgbẹ́ gbọ́n hajj hajj hajj hajj àwọn ọlọ́pàá wọn máa lé ń tọ̀ wọn láwọn ọlọ́pàá di sínà bó ṣe wà náà nù òun ni pé hẹ́tà gẹ́dẹ̀ àrẹ̀já ohun bèèrè àìn yìí tó jẹ́ kí gbogbo ẹgbẹ̀gbẹ́ sàárè yẹn pẹ̀lú àdúrà tánàbí ṣe fi ìzẹ́tì ń bẹ nínú àyè tó ṣe pé àwọn èèyàn bu ìkún èdè káwọn èèyàn ó ti lágbára gbẹ́ńbẹ́ wàhímá yasin wọ́n sì máa ń dáàbò bò bẹ̀ wọ̀sùyáàni wọ́n sì máa ń sọ wàdálàlà hadith sheikh hasan na ali sheikh wọ́n ní àdísì ń tọ́ka wípé anna qabra nabiyyi sallallahu alaihi wasallam wípé masalasi ẹ̀yìn sàárẹ́ annabi sallallahu alaihi wasallam law ubida lakana wasanan táwọn yàn bẹ́ẹ̀ ń sìn ní yóò di òsà lákìn ṣùgbọ́n hama'ullahu ta'ala olùwọ́ bá sọ bima hala bayna wa bayna an-nas ọwá fi àlàsí ó fi òǹpinya sí fàláyú sọlù ilé yìí àwọn èèyàn lórí dídé bẹ́ẹ̀ wàdálà alhadith àdísì tó ń tọ́ka àlà annal wasana ife tí ń jẹ́ òṣà wúwa má yùbá ṣírù húlà ábìdù àbí wúwa má yùbá ṣírù húlà ábìdù òun ní nǹkan tí ẹni tí ń sin bá lọ lè ń ṣe minal kubur nínú sàárè ni wàltàwà bíi àbí wàtàwàbítu àléyìn alẹ́tì àléyà àbí àwọn pákó táwọn èèyàn máa ń kọ́lé àbí bí tàbút ẹ̀yà pótí táwọn èèyàn máa ń kọ́lé sáré lérí tí wọ́n kọ́ tí wọ́n kọ́ wọ́n aṣọ lérí àbí kọ́ta nǹkan lérí wọ́n ní wà kọ́ ní azumetil fitna tubil kubur wọ́n ní fitina ń bẹ pẹ̀lú ọ̀rọ̀ sáré lè tààzí mi ha látara páwọn èèyàn ń gbé sáré tóbi wà ìbàdàtì ha àwọn èèyàn máa lọ lè ń sin ẹ wọ́n máa ń sin sàárè wọ́n máa lọ lè ń bọ́ kàmá qala abdullahi ibn mas'ud gẹ́gẹ́ bí abdullahi ibn mas'ud radiyallahu anhu wòye sọ ó ní kayfa antum ó ní báwo lè ṣe fẹ́ rí idha massatikum fitnatun níbi ìwáyà mi ó ní idha labisatikum fitnatun ó ní tí wàhálà bá dúró pọ̀ mọ́ yín tí wàhálà ṣẹlẹ̀ yahrumu fi al-kabir tó ṣe pé àwọn arúgbó àwọn àgbàlagbà wọ́n sì dàgbà sínú rẹ̀ wọ́n darúgbó àgbàlagbà ọmọ náà ní ẹ̀ eh, báwọn náà ṣe bá náà nù bákan náà yẹni wàkíní wọ̀yá ń ṣàwù fi asọ̀gìr tó pa àwọn kéèké náà wọ́n tún wá jí lé lérí àwọn náà dàgbàlagbà lérí rẹ̀ tẹ́jìrì alẹ́ náà yóò mọ̀ ṣẹlẹ̀ sáwọn èèyàn yẹ̀tẹ̀kìrú àwọn èèyàn yóò mọ yẹn ni ọ̀rọ̀ yẹn yóò mọ wá ṣẹlẹ̀ lórí àwọn èèyàn ni pé yóò gbajúmọ̀ tó pé yattakhidhunaha sunnatun àwọn èèyàn wà sọ fìtínà di súnà ẹni pé ẹbọ wọn wà sọ di bí ẹgbọn gẹ́gẹ́ lẹsìn sẹpẹrú àwùjọ yìí náà ní sísẹ ẹbá fojú wò àfi kọlọn kọmọ ṣàtún sànú kó tó sàlékún àgbọ́yé yìí sí sí àwùjọ ẹlòmíì nínú àgbọ́yé tiẹ̀ nísìnyí ọmọ ní áá ah, ah, àwọn sàfẹ́ takọ̀ àwọn ẹni ọlọ́run yìí ni ní òfẹ́ káwọn èèyàn mọ iye àwọn ẹni ọlọ́run mọ́ bèbí sàárè táwọn èèyàn mọ́ ń lọ káàkiri àà irú irú kéwù ṣe irú kéwù àṣetánì wo ni à kéwù àṣetánì kọ́ o kéwù ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni ìlànà àṣetánì gangan náà ni ìlànà wọn kí wọ́n kiri bí sàárè káàkiri Ibn Mas'ud ní pé tó pé ẹbọ wá di bí ẹ kó ń gẹ́gẹ́ lẹ́sìn bí ẹ kó ń gẹ́gẹ́ ní lànà tó pé àwọn kéèké àwọn àgbàlagbà dàgbà síbẹ̀ àgbàlagbà mi wọn pé ẹ̀yin ọmọ irú àwọn ọmọ wo ni a nìyí àwọn kéèké náà mọ̀ pé à ń dáhà náà jí bá Ibn Mas'ud ni pé bóòlù ṣe fẹ́ rí fún kálukú wa báyìí ó ní tó pé àwọn èèyàn wá sọ di súnà níbi ìrìwáyà mi ó ní ìdàgóyèrát ìgbà mi ó ní ìdàtúrìkàt kíyìlá wọ́n mọ̀ ní gàjáàtà súnà wọ́n ni ẹ̀sìn pa súnà lójú dà báyìí ṣẹ́mà irú ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ lọ́rin yóò ìṣẹ̀lẹ̀ o ní tí ó takò òfin ọlọ́run ọba yányán tẹ̀bá wá sí wá ń ka nínú tíra pé àṣìbò ah, ah, ní òun rèé ìfẹ́ yìí wá ń sọ wọn ẹ̀ wá lè rí kanú tíra kankan kò sí tíra kankan fún ipe tó bá tiẹ̀ ní ipe ìsàrí ànábì kìnnìkan wà nùmọ́ra ìsàrí ànábì ní àwọn àfàtẹ̀yìn ni sí ànábì làwọn tó wípé ń tẹ́ mọ́ wá lẹ́fẹ́ sí fún ànábì àti ọgbọ̀dọ̀ sí fẹ́yìn fáwọn àfàṣì yín tó tẹ́tẹ́ bá ní wọ́n tábà ń dìfẹ́ǹdì ipe eh, eh, kò sí nǹkan kí o ti sàárè sínú mọ́sálásí nìkan àà ah, ah, kò sí nǹkan kí o ti sàárè sínú mọ́sálásí ànábì ní sọ <laughs> so ni pé tí yẹn bá tako èèyàn dáràn nù èèyàn dáràn tí yẹn so ni pé anabi sallallahu alaihi wasallam ń sàlàyé ń gẹ́mbẹ́ lọ́wọ́ pé sàárè ni ọlọ́mọ yìí ó dó sà so n títí ń dó sà náà ni pé tán bá ti ń sìn tí è ṣe ọlọ́wọ́n bá so ń wá ní pé anabi sallallahu eh, ibn Mas'ud radiyallahu anhu ó wá ní tán bá lẹ́ẹ̀fẹ́ pa kíní yẹn ti àyàn sì mọ́ ni ah ah pé ẹ̀fẹ́ pa ẹ̀sìn ń da ìlànà ẹ̀sìn ń da ẹ̀sìn rú ń tẹ́lómi ọmọ wínú ẹ̀ tó rọ́ ti sọ ọ́ di bí ẹ̀kú nǹkan gẹ̀ẹ́sùn náà fáwọn èèyàn bẹ́kún gangan ìlànà fáwọn èèyàn ìmọ̀ kiri ibi sàárè káàkiri ma lọ lè ṣẹbọ káàkiri mọ̀ mọ́ ẹlòmíràn mọ́ ní ah, a lọrin a ní jẹ́bọ̀ irọ́ ni irọ́ ni. bẹ́ẹ̀ ni gbogbo tí ò sí nínú ẹ̀sìn gbogbo tí ò sí nínú ẹ̀sìn tẹ́ bá ń sọ fún wọn pé kò sílẹ̀ nínú ẹ̀sìn wọn ni a ah, irọ́ a ah, ẹ̀ ń takò kíní ni a ẹ̀ ń takò wá sọ wípé kíní yọ̀dá kíní kankan so gbogbo ẹ̀yẹn kẹsì àsìkáàdù lẹ́yìn ẹ̀yìn irun tán kẹ́kẹ́ gbogbo yẹn máa pariwo bẹ́ẹ̀ pé wà ń sọ́ọ̀sì gẹ́ la ilaha illallah Allahu la ilaha illahu aláìlẹ́kọ̀ọ́ níbo níbo níbo ní ẹjọ́ ṣẹlẹ̀ níbo ló wà nínú òfin ọlọ́wọ́ níbo ló wà nínú súnà Nabi sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá wọn sọ nìsín àwọn àgbà àà ah, ah, gbogbo nǹkan lẹ́sà mọ̀ ní ọ̀dá gba tí gbogbo nǹkan sábà ń ti ò bá dáa níjọ́ lẹ́ẹ̀dì kẹ́nìkan sọ pé ìrun ìrun wákàtí mẹ́rin ìrun tẹ́ ń kí ìrun yìí ẹ̀mẹ́mẹ́ kì í mọ́ márùn-ún ni àgbàtẹ́ kí bá Nabi sallallahu alaihi wasallam ṣe ń kí nu so ó ní pé ẹ ẹyẹ Ibn Mas'ud ní áhà ó ló ṣe fẹ́ rí gbàtọ́ pé fìtínà bá gba àwùjọ yẹn pé tífídì lu àwùjọ pa tó pé tí ń jẹ́ súnà Nabi sallallahu alaihi wasallam òun gan ni wàá dájú jì nítorí wàá jẹ́ bídí àlàyé wọn àtọ̀dẹ̀ súnà nítorí wàá lóun fẹ́ yí padà ló dàgbà fún gẹ́gẹ́ ló fẹ́ mọ yí súnà Nabi sallallahu alaihi wasallam padà ولخوف الفتنة نهى عمر عن اتباع آثار النبي صلى الله عن تتبع آثار النبي صلى الله عليه وسلم tó Umar radiyallahu anhu nítorí pé ẹ̀rù ń bá káwọn èèyàn máa fi àwọn nǹkan sáà nàbí sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ gan àwọn nǹkan tó jẹ́ nǹkan tánàbí ń lò Umar padà ń kọ fáwọn ẹ̀pẹ́ káì torí pé kí ni ẹ̀rù fitna náà ní ń bà wọ́n padà sọ kí ní ìdẹ́bọ̀ ọ̀hún wọ́n padà sọ kí ní ìdẹ́bọ̀ bóyá bí lápèjúwe àwọn nǹkan tí ń jẹ́ àtàrù bí aṣọ ànábì sallallahu alaihi wasallam bí àwọn ìsọlérun rẹ̀ fìlà rẹ̀ bàtà rẹ̀ ṣòkòtò rẹ̀ gbogbo àwọn ìzáàrù rẹ̀ ìtẹ́ rẹ̀ gbogbo àwọn àgé rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ìgbà tó di pé àwọn èèyàn fẹ́ máa wá kí sáfẹ́ máa pàtàkì rẹ̀ mọ́ọ̀nù tó bá yàn fẹ́ káì ẹ̀ka ẹ̀ gba ẹ padà fi kíní yìí yóò padà fẹ́ di nǹkan mímọ́ yín lọ́wọ́ o so náà ni umaru kuma hànà rẹ̀ fún àwọn èèyàn qala ibn Waddah ibn Waddah sọ báyìí pé onísàmíjù Isa ibn Yunus yaqul olóhùn gbọ́ sí Isa ibn Yunus sọ báyìí pé ata Umar ibn Khattab radiyallahu anhu ó ní Umar radiyallahu anhu ó dé bi qat'i shajara amara mùsùlùmí amọ̀rọ̀ Umar bin Khattab radiyallahu anhu onímọ̀rù pàṣẹ ìkọ́tí ìṣàyàrọ̀ píkà gé igi alẹ́bí bóyá dáadáa nàbí sallallahu alaihi wasallam abẹ́ gítà nàbí sallallahu alaihi wasallam tó ti ṣe bẹ́yà bí àwọn tòrò jọwọ́n من لقد رضي الله عن المؤمنين إذا يبايعونك تحت شجرة شجرة tó lọ bá ń sọ́nà Kùránì gangan Umar padà ní àwọn èèyàn padà di pé wọn lọ lè ń pé ṣúṣúṣúṣúṣú sídi rẹ tó bá ti dé igi wọn á dúró síbẹ̀ wọn á ń pé ṣúṣú sídi rẹ pé ee eh, eh, ìdí igi ṣájára ìdí igi bẹ àtòrèdè wọn á nìrè wọn máa rò wọn pé kí ló dé wọn ni àhàkà pé yọ síbẹ̀ náà ni àhà ẹ̀yin èèyàn tó bá tó lọ tó bá tó bọ̀ wọn bá tó ní pé àhà ẹ̀yin èèyàn kílẹ̀ ń wáyà yín báyìí so kùgbà tó yá wọn ni ah ẹgẹ́gì yìí so náà bá gé e. látara pé kí ni káwọn èèyàn má padà sọ ibẹ̀ di ààyè tó ti padà mọ́ lọ lè ṣe ẹ̀bọ pẹ̀lú ọlọ́run torí pé ìsinú ọ̀nà pé àwọn kan dúró mẹ́ lákọ̀ọ́kọ́ ìgbà tí ó yà ń wà ní àwọn kan láàgì tọrọ ìgbà tó bá fi padà mọ́ ní ibi yìí ó sàánù mi ó ọmọ mi ẹ̀gbẹ́ fàkàfà àlẹ́yìn ẹ̀lfìtnà ẹ̀rú ń ba Umar ife káì káyọ̀ padà mọ́ wọn máa dá ìdákúdà kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni gbogbo ó ṣe káwọn èèyàn máa ṣe gbogbo tẹ́ bá ti ń rí fáwọn èèyàn fẹ́ máa lọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa lọ lílú ẹ̀mí wọn mọ́ bẹ́ẹ̀ bóyá ìyàfà kan ni àbí nǹkan kan ni ẹ sọ́kà kẹ́ lé àwọn èèyàn tí wọ́n bá kún bẹ́ẹ̀ ẹgbẹ́ kìíní kún bẹ́ẹ̀ káwọn èèyàn mọ́ dùn bẹ́ẹ̀ máa tó náà ló fi léwu ẹni tẹ́ bá dé kó bá pàtàkì láwùjọ káwọn èèyàn mọ́ lọ lè sin sílé kọmọ̀ sí wọ́n sílé fáwọn kan bẹ̀ tó yí pé ipa yín ò ní káwọn kò síbẹ̀ sílé sí kọ́dà ìlòmí ibi àwọn sàárè ní òru ẹlòmí mọ̀ ń jí lọ bẹ̀ òru wàláì mo ti rí ẹ̀sìn sọ tó eh, ní pé ẹ̀ ya ní na-ata rí ìtẹ́bá dúró ti ń wo ọ̀kẹ́kẹ́ wọn báyìí èmi ẹ̀ bùkátà ọmọ bí yá àà bùkátà òní bí yá ẹ ijó so gbúrú àwọn kan báyìí náà ni Umar radiyallahu anhu ló mú tó gẹ́gẹ́ bí bákan náà وقال المعرور بن سويد قل صليت مع عمر بن الخطاب بطريق مكة صلاة الصبح قل انكر لن عمر بن الخطاب إنها صباح ثم رأى الناس يذهبون مذائب وبعد كي أو ينلو wọ́n lọ sáwọn àyè kan faqal umar wa bí wọ́n pé ayna yadhabu ahùlá níbo làwọn ẹni wọ̀nyí ń lọ faqil àwọn èèyàn ní ya amiral mu'minin ó ní àwọn mùmín ó ní wọ aláṣẹ àwọn mùmín yẹn kí umar masjidun salla fihi an-nabiy sallallahu alayhi wa sallam fáwọn yusalluna fihi wọ́n ní masalasi kan ní tó ṣe pé anabi sallallahu alayhi wa kírun bẹ̀rẹ̀ àwọn náà wà lọ lè ń kírun bẹ́ẹ̀ Umar wa ń sọ fún wọn wípé innama halaka man kana qablakum bimithli hadha hmm. ṣẹ́rí gbogbo àwọn tó ṣáwájú yín tọrọ wọn padà sán padà di ẹni ìparun tó di pé wọn padà di pé ń ṣe bọ ní tó fa ìparun fún wọn irú tẹ̀ ń ṣe yìí ni o. Hmm kánú yatatabba'una athar anbiya'ihim wọ́n máa ń lépa orípa àwọn ànábì ọlọ́wọ́n bá wọn náà máa ń wá kiri pé mbùlà ànábì kìíní kan ti jòkó mbùlà ànábì kìíní kan fẹ̀gbẹ́rọ̀ mbùlà ànábì kìíní kan fi pàkọ́lé nǹkan wá káàkiri nu o wọ́n á tọ̀ ìpẹ́ bẹ̀ ní ẹ̀bú tẹ́ ànábì kìíní dúró yà ẹ̀bú ìpẹ́ bẹ̀ àpáta yìí ń kọ́ ẹ̀bá ń há wọ́n ayọ́ka à ó ní tọ́kọ̀ àdábì tí náà lẹ̀ fún wọn nu o ويتخذون كنائس ويتخذونها كنائسا وبيعا نقعد واسو دي بيتون تين سلون wọ́n sọ di bíyà tó ti mọ́ lọ lè ń sin lọ́hùn náà ní fáwọn nasara anábi wa ní ẹ̀yìn umaru wa ń dáwọn lóhùn wípé he faman adrakati as fi hadhi al falyusalli owó tó bá pọ̀ ń kọjá lọ tí àsìkò òun wá bá ọ ní mọ́sálásí yìí dúró kò kírun bẹ́ẹ̀ wàmán lá falyumdi falayata amadaha ìwọ tí àsìkò òun ọba bá ọ níbẹ̀ o ní bùkátà sí kó wá takú ipé ń ṣe sùúrù dàílà yíyà yí ni ń kírun níbẹ̀ so bí Umaru ṣe sí wọn lọ́wọ́ nípa ẹmọ́ dẹrù nǹkan báyìí wò máa o tẹ̀sùn pààrin ènìyàn tí wọ́n àwọn òkè ń ṣalágídí èèyàn ẹni tó ṣe pé wọ́n ní ẹ̀mí pé ẹ̀sìn làwọn fẹ́ sìn ni so anẹ́sọ̀ sọ́lá ń kìlọ̀ fún wọn bẹ́ẹ̀ pé a Umar radiyallahu anhu ó kìlọ̀ fún wọn pé ẹ má dẹrù nǹkan báyìí máa so kọ̀ dáa ntí mo ń dá wàhálà lẹ̀ kalẹ̀ nu bẹ́ẹ̀ náà ni ó ń kálukú náà sì gbọ́dọ̀ máa ní àkíyèsí lórí pé tó bá ti rí pé àwọn yẹn fẹ́ máa pàtàkì rẹ àmọ́ ibi tí aburú ti ẹ̀dín lónìí afa gangan ni ọmọ sọ pé ẹ̀yin ò tí ì mọ ẹ̀yin irú àwọn ọmọ lọ sí ọ̀dọ̀ afa àlágbáyà ń yò ní àwọn ọmọ kéwù rẹ̀ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ o ọmọ òun lẹ́kọ̀ọ́ ó ní akọ̀rọ̀mọkùnrin làkínà Ah, wọ́n ti se pósítà àfà wọn ah, wọ́n se pósítà àfà wọn kódà àwọn tó se síkà wọ́n lẹ̀ mọ́ mọ́tò àwọn èèyàn káàkiri síkà àfà wọn kí ni sọ fún wọn ẹ̀yìn náà ṣe síkà mi àwọn ọmọ ìyàfà àwọn ọmọ òun ní ìdímọ́ púpọ̀ wọ́n ní ìdímọ́ so kí ni sọ fún wọn ẹ máa ṣe pósítà àwọn ẹ máa lẹ síkà tèmi náà ẹ dákun kí ló dì fún ọ kí ló dì fún ọ sògbóró eléyìí ní tí ń padà máa ń dá wàhálà kalẹ̀ lẹ́yìn ìgbà táwọn èèyàn bá kú tán nù tó látara pé ẹ káwọn èèyàn mọ iye àwọn kan pàtàkì àwọn kí ló wá jẹ́ fún ọ tí ìwọ ní ká àlìjẹ́nà rẹ ọ̀fẹ́ sí àbí ìwọ ní àlìjẹ́nà tó níwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ni wọ́n ní kọ́ àlìjẹ́nà gbogbo nǹkan náà gbogbo yẹn náà sì kọ́ wallahi èṣù èṣù ni yóò mọ̀ wá fi sí ọlẹ́mi pé ó lágbájá náà ni sùkúwà jẹ́ pé àfá kọ̀ọ̀kan ní ń pariwo kọ̀ọ̀kan ní ń pariwo nínú ilé ara rẹ̀ pé àbí ń fáwọn tí ń tẹ̀lé ipe sọ́ra yín ní tó dá ẹbọ́ lẹ́ni ní tó dá ìpàtàkì ẹni tẹ́ bá ń rò pẹ́ni ọlọ́run tàbí sọ fún pẹ́ni ọlọ́run ní mi gan kò sẹ́ni tí ó wílẹ̀ nù wọn dìtà lọ sọ fún pẹ́ni ọlọ́run ní mi ẹ mọ nǹkan tí ń dẹ́wò nù yàrá mi ẹ kò sí ẹni tí ó wílẹ̀ nù wọn àfikẹ́ mọ sọ pé ọmọ ìyá wa àwọn ẹni ọlọ́run là ń bọ sọ̀rọ̀ Ah, àwọn èèyàn ń tú àwọn èèyàn jẹ wíkẹ́ mọ́ ní àwọn rìn láwọn mọ̀kábọ̀ kan bàtí mo adé adíra kan adíra wo ló dé adíra bo adíra rọ kò sí adíra irọ́ ní jẹ́bẹ̀ irọ́ adíra kìnnì kan adíra kìnnì kan adíra nàṣútì adíra màlàkútì irọ́ gbogbo ẹ̀ adíra jàbàrútì irọ́ ni irọ́ gbogbo ẹ̀ mú àwọn èèyàn lọ kẹjọ débẹ̀ wọ́n máa sọ pé ìwà ìwà sàlàyé fún ti bá dé àgbà bábọ̀ mẹ́ àgbà ń lágbà kẹ́ igbó lọ lágbà tẹ́ ìparọ́ fáwọn èèyàn irọ́ ni kò sí nǹkan kan dúdú kẹta fi pàtàkì wọn tó bá wọ̀ pa lọ àzìmọ́ ó ló sì mọ́nú ẹ̀mí rẹ̀ hmm. wallahi bal al-insanu ala nafsihi basira walau alqa ma'asira ma'adira tó náà mọ̀ kí a ń tẹ́lẹ̀ ara mi jẹ ni tó wà láì kọ́lá ọmọ mi tó bá súnmọ́ ń gọ́mọ̀ pé kò kí tó tó àfà yóò sí láwọn ọmọ tó bá súnmọ́ bí àwọn dírẹ́fà àwọn àbáwọn ọmọ wọn wà láì ọmọ mọ̀ rẹ̀ eh, sẹ́ni ọlọ́run kọ́mọ̀ sí báyìí wà láì làwọn sì sẹ́ni gbọ́dọ̀ tẹ́ bó ṣe nínú sọ fún yín wọn àwọn ọmọ wọn àwọn dírẹ́fà wọn wọn ò rí wọn tán kè rọ́ náà pa kọ̀ọ̀kan nílé sọ́dé ọmọ mi lọ́wọ́ rẹ̀ kódà hmm, agbọ́ gbàgbẹ́ yìí kùn rí líkúlẹ̀ yìí àmọ́ àwọn ọmọ wọn mọ̀ pé ẹ eh, eh, eh, mọ̀tara ń jẹ kọ́lọ̀ ìmí ọ̀fẹ́ ti sọ fáwọn ọ̀gá ẹ lọ jòkó ń lé yín ẹ̀ṣẹ́ òdì ń yálè lẹ́gbẹ́ àlè ó tún wá ń jọ́ tán máa ń ṣe jọ nínú kẹ́ẹ́ sí ní kékeré ẹni ọlọ́run gbọ́ ṣéwù ti ń fi yàjà wọn yá wa ṣéwù ti ẹ̀kẹ́ àwọn ọlọ́run ṣéwù ti pé wọ́n gbọ́kẹ́ ẹ̀ tí ọ tí ọ tí àmọ́ ẹ tó gbọ́ àwọn mùrídìí àwọn ẹ̀ àwọn ọlọ́run ò ṣe máa sọ ọ̀rẹ́ ah wọ́n ti di ọpọlọ wọn ti sọ wọ́n sọ́ọ́nù rọ́bọ̀tì so nǹkan lọ́wájú yọ lọ́wájú lẹ́yìn yọ lẹ́yìn lẹ́gbẹ́ yọ lẹ́gbẹ́ lọ́wájú so òun ni pé wallahi azim bí ń yà àkíkọ̀ òdodo òun ni pé ẹni tí máa ń sọ àwọn èèyàn lára tí máa ń sọ àwọn èèyàn lára ipe ẹ̀ka ẹ̀ tí ń sọ àwọn èèyàn lára ipe ẹ̀ka ẹ̀ ẹ̀ máa fa ẹ̀rọ ẹ̀yìn jẹ́ nǹkan kan tí bá nílò sọ́lọ́ sọ́lọ́ ní sọ fáwọn èèyàn yìí tí ṣé wù gbogbo àwọn ṣé wù láyé sọ́tọ̀ ẹni ọlọ́run wọn tó wọ́n tó ànẹ́bì yìí sọ́tọ́ ànábì ní wọn ò tọ́ ànábì tẹ́bá ló tọ́ ànábì wọn sí àgbákò ìwọ́n tó bá ní pé àṣẹ òun ó tọ́ ànábì wípé n táwọn fún ànábì làwọn fáwọn náà wallahi azim ìyẹn sí àgbákò wáyé ọlọ́run tó ní pé n ti ń jẹ́ ọ̀nà tí wàhálà òfin ní máa ṣẹlẹ̀ tẹ́bọ̀ òfin ní máa ṣẹlẹ̀ náà sàárè kankan àbí ká pàtàkì ààyè kankan àbí ká ààyè tí ọlọ́wọ́n pàtàkì a gbọ́dọ̀ pàtàkì rẹ̀ àyè tí ọlọ́wọ́n bá pàtàkì náà la pàtàkì ẹ ń lọ ké kú ọ ń lọ ìsàlẹ̀ kú ọ ń lọ sí òkè kíní kan ń lọ sí kíní kan òkè súnà òkè kíní sàlọ sọlọ ń lọ dákọ rẹ nu Kùránì fún ọ ni sànẹbi lọ sọ ni ní bẹ̀làdúrà tí ma ń gbà tá lọ́sọ bẹ́ẹ̀ fún ọ pé bẹ̀làdúrà tí ma ń lọ sọ wọn pé bẹ̀làdúrà tí ma so òun ni pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò ní nǹkan kan tí ẹ lè gbé wọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba ni ju pé yóò padà jẹ́ kéèyàn ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó kọ́ lọ́n kọ́ mọ́sá sànù fún wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Assalamu alaikum. Alaikum salam. Ìbéèrè Yorùbá tí a bá jẹ ẹja bá jẹ irun orí àti ti abíyá àti ti ìbòmíràn lára wa tábàgé kan wa ẹ jọ̀wọ́ báwo ni kí a ṣe báwo ni kí a ṣe ṣe torí pé àwọn mìíràn ń dànù tàbí sun níná tàbí òmẹlẹ. salamu alayhi wa sallam alayhi wa sallam tí ẹ bá fa irun orí àbí nítorí bá ní í ṣe pẹ̀lú irun àbí ẹ gé kaná bá ṣe wù yàn lè ṣe tó a pé àǹfààní bá ń bẹ fún yàn kéèyàn rí mọ́lẹ̀ ìyẹn lè rí wọ́n fi kéèyàn dá sórí àtàn àbí dọ̀fín ìyẹn lè dá síbẹ̀ tó kò sí pé bákan ní kẹsì ṣe irun téèyàn bá fa àbí ìkànnà tó wọ́n mọ̀ ọ̀hún ààrẹ náà. Assalamu alaikum sáàlù ń bò ní tani ìjẹ́ ọ̀rẹ́ ọ̀fún àti pé tani nìkan gbọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀fún ìjẹ́ ìyẹn ìyẹn lè fi àlùbọ́sà tàbí àlùbọ́sà ayọ̀ garlic sínú ọbẹ̀ ọbẹ̀. obìnrin náà ni ìjáàbù jẹ́ ọ̀ràn èèyàn fún obìnrin mùsùlùmí bákan náà àti ní kọ́ọ̀bù náà gbogbo obìnrin mùsùlùmí ni kì í ṣe àwọn ìyàwó ànábì nìkan gbogbo obìnrin mùsùlùmí ni ya ayyuhan nabiy. كل أزواجك وبناتك ونساء المؤمنين توبوا بني المؤمنين يدنين عليهن من جلابيبهن جلبابا قد قبل لا تبقي قل gbogbo ara wọn yányá gbogbo ẹni tó bá ti fẹ́ jẹ́ mùsùlùmí gidi tó náà ni ó ṣe ọ̀ràn yẹn fún kó lò tó bákan náà tí obìnrin tó yàtọ̀ nípa pé tóbìnrin ọba ti lè lọ nìkọ́ọ̀bù ẹni tí ó kù fún ni pé ó ṣọ́ra nígbà tó bá fẹ́ kírun kó má jẹ́ pé àwọn aṣọ táwọn èèyàn ń wọ̀ ní dandan láti máa fi kírun yìí náà lóbìnrin wọn máa fi kírun tura nàbí sọ pọ́lọ́hún nígbà ìrun obìnrin tóbìnrin yẹn bá ti pé ó ti di ẹni tó ti bàlágà tó ti di ẹni tó ti bàlágà ẹni pé tí ti dọ̀ràn yàn lélẹ́rí tí ò bá kí pẹ̀lú khimar himaru náà ní ń jẹ́ hijabu so oní pé ẹni yẹn kò ní nírun o yẹn ni pé ládàánú rẹ̀ kò ní pé so kí àwọn obìnrin ká kíyèsí eléyìí so lẹ́yìn náà hijabu tá à ń ṣàlàyé yìí kìí jẹ hijabu yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ tí ọmọ kọ yànrányànrá ìyẹn kọ́ kìí ṣe hijabu fẹ́lẹ́fẹ́lẹ́ ìyẹn kọ́ hijabu tí ó nípa ìròyìn mẹ́rin ó gbọ́dọ̀ pé lára hijabu ìjáàbù gbọ́dọ̀ gùn látòkè kanlẹ̀ àkọ́kọ́ ìjáàbù gbọ́dọ̀ nípọn ẹ̀kejì ìjáàbù ọgbọ́dọ̀ fẹ̀ lára ọgbọ́dọ̀ tínrín ẹ̀kẹta ṣùgbọ́n hijab ọgbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ wọn gbọ́dọ̀ design rẹ lẹ́yìn náà òun gbọ́gbọ́n gbọ́dọ̀ tó ń jẹ́ ọ̀ṣọ́ sọ̀rọ̀pá àwọn ìjáàbù gbọ́mọ ti pín tí wọ́n bá rí gbẹ́mọ̀ pé ìjáàbù yóò wà attractive so nínú ẹ̀ kìí ṣe tí wọ́n ní kóbìnrin ó lò ní eléyìí ìjáàbù tí ò ní ní ọ̀ṣọ́ lára tó pọ̀ nǹkan tó ní jẹ́ ọ̀ṣọ́ tí Islam ń pàtàkì fún wa ní eléyìí fún obìnrin sallallahu a'lam kò sí tó burú láti jẹ àlùbọ́sà nínú ọbẹ̀ tó bá kan àlùbọ́sà ayò fún tí o bá ti ní ní lára kò sí tó burú ń bẹ̀ ìtànà bí kọ́ fún wa òun ní pété ìbá fi lọ sí mọ́sálásí kí wọ́n jẹ àlùbọ́sà ayò tí ó mọ̀ wá rùn àbí nǹkan tó ṣe pé máa ń rùn bẹ́ẹ̀ tó pé ọmọ ní ẹni tó wà ní ẹgbẹ́ èèyàn lára òun ni ànábì ní ká jìnà sí àmọ́ ká fi ṣe bẹ̀ tàbí ká fi ṣe nǹkan míì sínú oúnjẹ òsì tó burú ń bẹ̀ tí wọ́n lọ wọ̀ àìdá. asalaamu alaykum onílò tí ẹnìkan bá ń ná owó fún ẹnìkan tí owó náà wá pòórá tí a lè gbàgbọ́ bẹ́ẹ̀. èèyàn lè gbàgbọ́ torí pé islam sọ pé kò sí nǹkan tí ń jẹ́ idán idán tó wà tó èèyàn sì gbọdọ̀ nígbàgbọ́ pé ń bẹ àmìyàn kan gbọdọ̀ gbàgbọ́ pé nǹkan ìyẹn kò lè ní ìlapa àti tó bá wu ọlọ́run irú nǹkan yẹn nìsí tó lè náwó fẹ́ lómi tí ò ní lọ àbí ìgbà tó náà bá ti ní tó pa idán tí wọ́n ń gbé bọ̀ òun tó pa bí wọ́n ti ka kùrìsí yìí tiẹ̀ wọ́n wọ́n gbé owó tí ó lọ fún òun ti ka kùrìsí yìí so bó ṣe gbá náà ló ti tó ti ka kùrìsí yìí ló ti tú sí pé owó lánàá gbédè yóò jẹ yáàtì yáàtì ọkà kùrìsí yìí kọ àbọ̀ka sọ́láṣẹ fàájì àwọn ìtútútú owó rẹ̀ ò ní lọ́gbìn kan so ó ti bá gbó ntòwó rẹ̀ mọ́ la ó ti bá jẹ́ ó ti bá jẹ́ nù so ìdán bẹ àmọ́ kò dáa pé pín òní yóò wá fi oògùn náà lè yóò fi tú oògùn àmì yẹn lè fi àyà Kùránì àbí àwọn àtikárò ànẹ́bí sallallahu alaihi láti fi bá ogun jẹ́ àbí iṣẹ́ tó bá ṣe wallahu a'lam. Olúborí please if the grave was in the front of the mosque is it good to pray there? Tí sáré bá wà níwájú mọ́sálásí ọba àmọ́ pé òkè òun bẹ́ẹ̀ o la tusallu ila al-qubur òun ti ẹ̀ lé gan ó lè tó bá yẹ kí wájú sáré tó bá yẹ kí wájú mọ́sálásí lọ́ba wà òkè síbi kan tó bẹ́ yí sí torí àṣìṣà náà ti kílẹ̀ pẹ̀lú àtúnṣọ́lú nǹkan lè fi dẹ́kun rẹ̀ wọn ni kí wọ́n ma fẹ́ǹsì fẹ́ǹsì tí ó ga díẹ̀ kan mọ́ síwájú kọ́bi dẹ́mákétì láàrin sàárẹ̀ àti masalasi wọn so náà ni so tí wọn bá ti rí ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé fẹ́ǹsì masalasi gangan kì í ṣe pé ara masalasi wọn ma fẹ́ǹsì míì lọ́tọ̀ láti ṣe dẹ́mákétì ẹ̀ ní tó bá ṣe báwọn àǹfààní àti dẹ́mákétì wọn wà fún wọn. والله أعلم Assalamu alaikum sir. What time of day is good to bury a dead person? Naam, àsìkò tí ó dáa kí o sin òkú náà ni àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tí kò bá kọ ká ṣe náfìlà ní àsìkò yẹn. Tó bá ipá àwọn àsìkò tí Ànábì kọ náfìlà nígbà tí oòrùn ṣẹ̀ṣẹ̀ ń yọ ní àárọ̀. So kódà kí wọ́n sìnkú nígbà wọn bákan náà gbà tí òun bá fẹ́ wọ̀ ní ìrọ̀lẹ́ kódà ká sin òkú ní ìgbà náà àfi tó bá jẹ́ pé òkú yẹn bí wọ́n ṣe gbé dé bóyá ó ti pẹ́ àbí ó ti bàjẹ́ bóyá tó l'accident tó pọ̀ gan ó ti fẹ́ máa ràn à ẹ gbọ́dọ̀ gbé kalẹ̀ ọ kí wọ́n lè sí nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n ti wá sí ọ̀rọ̀ yẹn kí wọ́n ṣe sùúrù wọ́n fi kí mọ́gírèbù tán kí n òkú nígbà yẹn wọ́n lọ kódà ìrún yẹn gbọ́dọ̀ kí irun sí òkú la ní àsìkò yẹn náà sọ wọ́n lọ àmì yẹn lè gbẹ́ sàárè o yẹn lè gbẹ́ sàárè ìkòsí tó ní kí irun gbẹ́ sàárè ní àsìkò yẹn o torí àwọn kàtàkàtà kan tó ń bẹ tó ń sọ pé tóorùn bá ti fẹ́ yọ kẹ́yà dásàlẹ̀ gbígbẹ́ dúró láti àti ọ̀rọ̀ ní yẹ́ báwọn Then he sits good to bury in the house or your room. kò dáa kí wọ́n sìnkú sílé àbí kí wọ́n sìnkú sínú inú yàrá tó apá nǹkan bá ní kágbàlá lọ́dọ̀ wọn tọ̀ wọ́n gbé lọ sí kágbàlá tó ń fi sáré ni wọ́n ń sin òkú náà ń sin lẹ̀ sí àmọ́ èyí tó dáa jù náà ibi tó bá jẹ́ ìtẹ́ mùsùlùmí lápapọ̀ òun ló ti dáa jù tó ṣe pé òkú yẹn yóò máa rí àwọn èèyàn tó mọ̀ wá ṣe ṣe yàrá tó mọ̀ wá ṣàdúrà mẹ́ẹ̀ ẹwúrú àgbàlá tọ̀dọ̀ wa náà ní síta ní kàsàrí níjò lálọ́bẹ̀ táwọn lọ lè ziyara níjò ta ló débẹ̀ àìrántí àìrántí àmọ́ àwọn kẹmẹ́ tó pé àwọn lẹ́yìn kan bá rántí àwọn kan rántí àti pé àwọn kan tó tẹ̀ mọ́ gbé òkú wá bẹ́ẹ̀ ní time to time time to time wọ́n mọ̀ sàdúrà àwọn tó bá ti fẹ́ wọ inú ìtẹ́hùn tí ó mọ̀ jẹ́ àdúrà fún àwọn òkú yẹn lápapọ̀ tó náà ló fi dáa kó jẹ́ pé ìtẹ́ àpapọ̀ yẹn ló kí n gbé òkú lọ èyí tó burú jù kí n lọ sìnkú sínú yàrá ìyẹn burú ẹ̀rí pé irú ẹ̀ ṣe pọ̀ ńlọrin nísìn nítawọn yẹn fẹ́ káwọn yóò sì sọnù ó pọ̀ ńlọrin gbogbo àwọn àfa inú ilé ló ń sin wọ́n sí nìsín inú ilé wọn fún wọn wà wọn wà já sáré wọn já ẹyìn abẹ abẹ abẹ abẹ abẹ ilé wọn lè já méjì pọ̀ wọn lè já mẹ́ta pọ̀ wọn wà dákun torí ọlọ́run nílùú lọrin wọn bá kó ṣàánú fún wa ọlọ́run àìrìn. onígbòmí ni assalamu alaikum tó wà kàtó ọ̀sán ẹ dákun ẹ bá wa ṣàlàyé fún àwọn sáláfún tí wọ́n ń lọ sí skul agídí ni wọ́n máa ń ṣe tí ẹ bá ń bá wọn sọ̀rọ̀ wọn a máa sọ pé ọ̀bá làákà ìmọ̀ kódà ìrọ̀ mìíràn nínú wọn tí ẹ bá ń fún ní ẹ̀rí ó tún máa yóò tún sọ pé òun ò gbà ẹ bá wa ṣàlàyé ní ẹ̀kọ́ rẹ ìsọkúnlá fúlà naam ẹni tó bá jẹ́ sálẹ́fì tó ń tẹ̀lé ìlànà sàlàfíà kò ní jẹ́ alágídí sọ̀rí òun gan-an náà ni tó bá jẹ́ sàlàfí máa ń tẹ̀lé káàkiri ẹ̀rí òun gangan ni máa ń pàtàkì lọ́dọ̀ tó bá jẹ́ sàlàfí tòtí sàlàfí ààyè so tó bá ti mẹ́rìí fún wa ní ẹ̀ bá ti mẹ́rìí wa ara yẹn gbọ́dọ̀ balẹ̀ ni so lè jẹ́ pé irú ẹni yẹn bóyá ti ń jẹ́ àdámọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ì tán wọ́n kí wọ́n generalize ẹ̀kẹ́ ogun jẹ́ sálàfì tí ń lọ sí school wọ́n máa ń lágídí àbá agídí bò ṣùgbọ́n òun náà ṣé wọ́n náà ń lágídí ní ẹ̀ńtọ́kọ́ náà sọ agogo wọn bò sọ àmì pé wọ́n náà ń bẹ́ẹ̀ nù wọ́n náà nù òun ni pé kò sí sálàfì tí tó máa ń lágídí ó lè jẹ́ pé bóyá àdámọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ agídí wà ń bẹ̀ sọ àbíkójọ pé wọ́n gan owó bó ṣe approach rẹ̀ láti bá a sọ̀rọ̀ sọ náà ni so gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ yìí wá pè ní àkíyèsí so náà ni pé gbogbo àwa tí a bá ń rìnà súnà nàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ìwà tí ó bá ń jẹ́ ìwà tí ó jẹ́ ìwà àdámọ́ tó kù díẹ̀ káàtó ìyẹn máa ń gbìyànjú láti yí padà ni torí ẹni tó bá ti ń ṣe súnà àwọn èèyàn ò rí gẹ́gẹ́ bí ẹni pé màláìkà ni màláìkà ni èsẹ̀ lọ́hùn màláìkà ni wọn èyí ya pa nǹkan tó lọ́n so àbí ẹni tí àṣìṣe ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn anábì ọlọ́run ni àṣìṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àwọn ni màṣúmùn sọmọ ẹ̀dá yìnyàn wọn lè ṣàṣìṣe so àmọ́ ẹni tó bá wọn ń ṣàṣìṣe tó bá jẹ́ onísúnà àwọn èèyàn wàá rí wọn wàá gbé tóbi jù bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ju báwọn lọ ṣùgbọ́n sì mọ́ náà ni ọmọ èèyàn máa jẹ́ so ó ní pé káwọn ṣàmójúkú tá a bá rí pé èèyàn bá ṣe àṣìṣe àìṣe oníkéyàn gbìyànjú láti tún ṣe kì í ṣe pé manhaj àbí tẹnìyàn sínú súnà ní lànà wa lọ́lẹ̀ àtàkì níjọ́ kan wọ́n lọ́lẹ̀ wà níbi ọ̀rọ̀ àwọn kan tí wọ́n ń jà so ẹni tó wá jẹ́ ẹ̀gbọ́n fún ẹ brọ́dà yìí òun èyí so ní súnà ìgbà tí wọ́n àtàkì brọ́dà wọn sọ pé ẹ sí súnà kankan ẹ sọ gbogbo sòkòtò yín àti irùngbọ̀n yín kò wúlò kankan kiri kan ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ kì í mọ̀ bá yín sọ̀rọ̀ ìdí so ó sá sọ gbọ́ndé ọ̀sán tán wọ́n á ní kò sí súnà kan tí ó bá yẹ súnà kan yóò fọ́ ní etí ìtàpẹ́ tí ó wọ́n bọ̀ jàrí tó bá sí tó bá dùn ọ́ tí tí tó bá sí tó bá dùn ọ́ àwọn dáadáa míì ti ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe sí ọkọ́ bí tó bá sí tó dùn ọ́ ní kò yanjú kílọ̀kan inú gbà kílọ̀kan wọn sòkòtò níbi nǹkan tẹ́ ń sọ so nípa àwọn èèyàn ẹ̀rọ bẹ́ẹ̀ pé màláìkà náà ni so níjọ́ kan gan àwọn bọ́dà mi kan ládùúgbò èyí ń fọṣọ lọ́wọ́ bó ṣe kúrò àrùn ṣe kọjá nù ń gbọ́ ẹ̀yìn náà dé mọ́ fọṣọ tó mọ́ rẹ́rìn kúrò àwọn tí mo fẹ́ kó orin náà nù tó ẹ̀mù kúrò àwọn fẹ́ lè mọ ní ẹ̀yìn náà ń jòkó ni ẹ̀yìn náà ń jẹun ni ẹ dàpọ̀ tó wà dé tó náà ni ẹ tó bá jẹ́ onísùnà gbọ́dọ̀ mọ́ sọ ìwà rẹ̀ wù gbọ́dọ̀ mọ́ sọ ìṣesí torí pé àwọn èèyàn wọ́n ti mẹ́nu pé ìsọlẹ́nu wọ́n sáfẹ́ máa wá fún wọn ṣùkọ́lọ́ kó ṣàánú fún wa níjọ́ náà ìyẹn lè ṣe ọlọ́run ọba sí lórílẹ̀ ayé ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ àwọn tánbà nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù lògbà náà kò fà àwọn náà sọ fún ànábì pé má lè ha ra rasul yamshi fil aswaq kébí ànábì wò ni wọ́n yẹ kólútọ̀ àrùn ń jẹun ń rìn láàrin ọjà ń jẹun kéru àná ó sì ń jẹun kò tó lánàbì ni ọ ó sì ń lọjà lọ ìrírata ó lánàbì ni ọ so ní fún mi sí nǹkan tó burú abẹ́ni tó bá jó súnà wọn náà gbọ́dọ̀ wà very very careful kódà extraordinary careful ló gbọ́dọ̀ ní so wallahu a'lam naam. salamu alaykum. wa alaykum salaam. mesa kí ni islam sọ nípa ẹni tó fẹ́ yàwó méjì tí kò ní ọ̀rọ̀. ẹni tó fẹ́ yàwó méjì tí ò lówó tí ah, wọ́n ti fẹ́ náà àmọ́ kò sí dáa èèyàn máa ń ní pa èèyàn máa ń rí pé at least mo lè bọ́ra mi mo lè bọ́ ẹni èèyàn àwọn méjèèjì o so pẹ̀lú láti jẹ àbí láti fi wọ́n síbi tí wọ́n máa gbé àmọ́ kọ́ wá ní ọ̀nà lè ṣe ń tipa tó sì lówó lọ́wọ́ à kọ̀ bá mu tọ́mọ wá fi ara ní àwọn ẹni ẹlẹ́ni so Islam ọ̀kọ́ wa báwọn fankihu ẹni mọ́tọ́ ẹni ọmọ mínísítà tó àmì ń kún ẹ̀lbá falyatazawwaj tó bá lágbára iná ni sọmọ agbára yẹn kí wá sí pé kówó pọ̀ ńlẹ̀ tó la àbí tó ti kọ́ fúláàtì náà tó bá kọ́ fúláàtì ọ̀gbọ̀dọ̀ fẹ́yàwó kejì àbà ìyẹn kọ́ so tó bá ti láǹfààní pé wọ́n lè ní pé ipá rẹ̀ ka làákàyè rẹ̀ gbé agbára rẹ̀ gbé so kìí pé ó dúpẹ́ wà ní àbí kó ní owó láńlá kó tó kọ́ fẹ́yàwó à ìran yóò náà sí so lẹ́yìn náà ìyàwó tí wọ́n fẹ́ kọjá pé nítorí tọ́ lọ́wọ́ ọba náà ni kó jẹ́ pé nítorí tọ́lọ́run nítorí pé kẹ́sìn ọlọ́run kó tó fi lè dàgbàsókè súnà nàbì kó tó fi lè tún yíyè ní àwùjọ súnà ni ọkàn tí yẹn máa fi ń ṣe bóyá èèyàn fẹ́ yàwó kejì ni èèyàn fẹ́ yàwó kẹta ni àbọ̀ fẹ́ yàwó kẹrin ni tí ó gẹ́gẹ́ bí Islam ṣe là kalẹ̀ wallahu a'lam. asalaamualeykum tula kaatu. usas ṣé súnà nàbì ní fìlà dídé nínú ẹ̀sìn bákan náà láwà ní tí súnà nábì ni òun náà. fìlà dídé àti láwàní wíwé nínú ìmúra ló wà ìmúra tó jẹ́ ìmúra Islam tí wọ́n bá ṣe àmọ́ kò dáa kò sínú àádá àwọn sálà mọ́ sí orí kalẹ̀ kóńdóró aláìní dé fìlà pàtàkì jùlọ wà tó bá tẹ̀lé pé tó bá ń lọ sí mọ́ṣáláṣí àmọ́ kì í ṣe kí bóyá tó bá sírí lẹ̀ o kí wọ́n wá ń ṣe lọ́hùn àbí kí bóyá ń sá ìdá àmọ́ tó sì dáa jù náà ni pé kí wọ́n máa kọ́ sí àwọn àwọn ẹni rẹ̀ kódà mẹ́nu ẹ̀rí pé anabi sallallahu alayhi sallam wọn ni kò kírun rí hafiyan para sẹ́hùn kánàbí wá sí orí kalẹ̀ kò kírun bẹ́ẹ̀ so àwọn sábà láwọn rí anabi sallallahu sallam kò ṣe bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé lílù dé fìlà tó wá pé ẹ̀fìlà bá wúyàn láti dé àbí láwọn ní bá wúyàn láti wé àmọ́ kò sí ládàá kankan bẹ́ẹ̀ kí wọ́n lọ ládàá mọ́ pé ládàá bẹ́ẹ̀ ń bi láwọn ní àbí kíní kan àbí wọ́n tó bá fi láwọn ní kírun ládàá rẹ̀ pọ̀ ju ìtẹ̀ntì òfin kí lọ yóò kò sí ẹ̀rí kankan fún un so ìmúra lásán ni tòkútẹ̀ bá yìí ṣe é sí ti ó burú ń bẹ̀ so wallahu a'lam. نعم السلام عليكم وعليكم السلام Only the general public in scholarly invited to a monthly lecture, conducted a monthly lecture, الموضوع الصلاة وأثارها في حياة المسلم. The impact of Salat in Muslim's life. Lecturer Ustaz Al-Battar Saudi Al-Anas. Phase 2, Central was Federal Workforce. Federal Workforce Estates. ọlọ́dẹ ìlọrin dọ̀mọ́dà fáyé fourteen thirty seven nineteen march two thousand and sixteen time four thirty pm. ní ọ̀la yìí bákẹ́rẹ́ àwọn ọmọ rẹ̀ bí wọ́n ní bisimilá ọ̀rọ̀ ọ̀hín lecture lecture lecture yà kọ́